alhamdulilayi rabbil alamin fún masalatu wasalam ala rasulillah adúpẹ́ fún Ọlọ́run Ọba atọrọ àlékún kí àti àlékún gẹfà níbi sallallahu alayhi wa sallam èyí ni àkọ́tún ètò yín ètò wàhúdà ní wàbúṣọrọ tí ó máa wáyé báyìí ní alẹ́ òní tí í ọjọ́ kẹwàá nínú oṣù ramadan kí Ọlọ́run kí ó jẹ́ kí ó sì wá láǹfààní láyé àti lọ́la àlìkámà ẹ jẹ́ ká farabalẹ̀ láti jàǹfààní ọ̀rọ̀ olówó iyebíye látẹnu àwọn olùmọ̀ àwọn olùkọ́ àwọn dókítà wa dókítà والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته لوني أرسل إفراواني تسواجه كل الله يتنسي حيض أتي النفاس nǹkan oṣù àti ẹ̀jẹ̀ bímọ èwo ni wọ́n ń pè ní ẹ̀jẹ̀ bímọ nínú òfin ṣẹ̀ríya wọ́n ṣàlàyé rẹ̀ pọ̀ ní àdáhùn الخارج من قبل المرأة بسبب الولادة يعني pé عند الولادة أو معها أو قبلها ẹ̀jẹ̀ من جاد لا jáde látàbí obìnrin nítorí يلا yálà ó jáde لون. tí ń bímọ lọ́wọ́ ni àbọ̀ jáde pẹ̀lú pé ó kú dẹ̀dẹ̀ tí ó bímọ àbọ̀ ń jáde lẹ́yìn ìgbà tó bímọ tán yẹn ni pé bákan mẹ́ta ẹ̀jẹ̀ tó ń jáde kó tó bímọ èyí ń jáde nígbà tó ń bímọ lọ èyí tó tún jáde lẹ́yìn ìgbà tó bímọ tán eléyìí wọ́n ń pè ní anifas àlàyé yìí yanjú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àbẹ́ẹ̀rì táwọn èèyàn máa ń béèrè ipe ẹ̀jẹ̀ tó ń jáde lára ìyàwó àwọn lásìkò ìgbà tí ń rọbí lọ́wọ́ ṣé nifas náà lákàkún àbí ṣe nifas lópin ìgbà tó bá ṣe pé lẹ́yìn rẹ̀ ọmọ bíbí lọ́tẹ̀lé nifas náà ni àmọ́ ká ipe ẹ̀jẹ̀ ń jáde nísìn ẹ̀yìn jọ́ kẹta jọ́ kẹrin nílòbìnrin tó bímọ àní kàkún nifas á ẹ̀jẹ̀ tí ń jáde nítorí pé ìyàwó ń kérora ni àmọ́ tó bá ní pé ẹ̀jẹ̀ jáde kọ̀pẹ́ kò jìnnà iná ni ọmọ náà tẹ̀lé ẹ̀jẹ̀ tí ń jáde ká tó dípa bímọ ètò ń jáde nígbà tá à ń bímọ lọ ètò tún jáde lẹ́yìn ìbímọ ni wọ́n ń pè ní anifas anifas tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí báyìí o ó máa ń wá fún obìnrin tó bá bímọ ó lè pẹ́ ó sì lè má pẹ́ ó ń bẹ nínú àwọn obìnrin tó ṣe pé tó bá bímọ kò ní pẹ́ kò ní jìnnà iná ni ẹ̀jẹ̀ yìí ìní ọ̀dà tẹ́jẹ̀ bá ti dá àjẹpọ̀ adúpẹ́ fọlọ́run tẹ́jẹ̀ yẹn bá ti dá àjẹpọ̀ adúpẹ́ fọlọ́run ó ti tánu ó wá dá lẹ́yìn wákàtí kan ó dá lẹ́yìn wákàtí méjì kì í sùn lọ́jà sọ́tà ti dákọ̀ wá mọ́ ní fásitì tánu tẹ́tẹ̀ ìbá pẹ́pẹ́pẹ́ títí eléyìí tó wọ́pọ̀ jù òun náà ní pé ẹ̀jẹ̀ yìí a máa ṣe ogójì ọjọ́ a máa ṣe ogójì ọjọ́ kó tó di pọ́ dá lẹ́yìn ogójì ọjọ́ ẹ̀jẹ̀ yìí tí ó bá dá tí ń sàn tún wá tí ń sàn tún wá àjẹpá àwòjú rẹ̀ títí di ọgọ́ta ọjọ́ tí ọgọ́ta ọjọ́ bá ti wá pé tẹ́jẹ̀ yìí ó tún dá ajẹ́pẹ́ lẹ́yìn rẹ̀ á fún ní ìdájọ́ dámọ̀ fasad á pè ní ẹ̀jẹ̀ ìdọ̀tí tí ń jáde lára ẹ̀jẹ̀ ìdọ̀tí tó ń jáde lára so ajẹ́pẹ́ ètò wọ́pọ̀ jù ni pé ẹ̀jẹ̀ yẹn a máa wá títí ogójì ọjọ́ tí ó bá wá dá á wojú rẹ̀ títí di ọgọ́ta ọjọ́ ọgọ́ta ọjọ́ yẹn ńlọrọ̀ ìmáàmù wa Malik rahimahullah tí ó bá wá dá lẹ́yìn rẹ̀ ajẹ́pẹ́ á fún ní ìdájọ́ dámọ̀ fasad ẹ̀jẹ̀ tó tọ́ka sí pé ìdọ̀tí ni tó ń jáde lára tẹ́tẹ́ ìbá ti wá já tó bá ti dá obìnrin yìí yóò lọ wẹ̀ tó bá ti wẹ̀ òun náà máa ṣe sọ́láàt tó bá jẹ́ rọmọbọ́nù lọ́ba lóde yóò gbà lẹ́yìn ìgbà tó wẹ̀ tán ọkọ rẹ̀ ńkọ́ ọlẹ́tọ̀ sí pé kọba lò ọlẹ́tọ̀ sí kọba lò lẹ́yìn ìgbà tẹ́tẹ́ ti dá tẹ́lẹ̀ ìbá yé wa ó yẹ ká mọ̀ ọ́ wípé àwọn obìnrin ti ń ṣe nǹkan oṣù àti àwọn obìnrin tó ṣe wípé ẹ̀jẹ̀ bí máa ń jáde lára wọn èèwọ̀ ló jẹ́ lórí wọn o láti ṣe sọ́láàtì èèwọ̀ ló jẹ́ lórí wọn láti ṣe sọ́láàtì èèwọ̀ ló jẹ́ lórí wọn láti ṣe sọ́yàn wọn ò ní gba Ramadan lásìkò gbàtẹ́jẹ̀ bímọ àbẹ́jẹ̀ nǹkan sùn jáde lára ṣùgbọ́n o ọ̀sọ́láàtì yẹn wọn ò ní san padà lẹ́yìn ìgbà tí nǹkan sùn bá dá lẹ́yìn ìgbà tẹ́jẹ̀ bímọ ọ̀bá wa mọ́ wọn ò ní san padà ṣùgbọ́n ọ̀sọ́yàn wọn san padà iye ọjọ́ tó o bá gbà nínú Ramadan wàá san padà látàrí nǹkan oṣù àbẹ́jẹ́ ìbímọ wàá san padà gbèsè ní lọ́rùn rẹ tó gbọ́dọ̀ san padà torí rẹ nígbà tí obìnrin kan wá sọ́dọ̀ Aisha radiyallahu anha láti bi léèrè kí ló dé tọ́nà wọn bá ṣe lófin wípé obìnrin tí bá ń ṣe nǹkan oṣù yóò san Ramadan padà ṣùgbọ́n kò ní san àwọn sọ̀láàtì padà Aisha ni aharuriyatun anti sákàn nínú àwọn khawarij ni wọn nítorí láyé anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ là á máa ṣe Ramadan wọ́n sì máa pa wá láṣẹ ìyá anabi sallallahu alayhi wa sallam ká san Ramadan padà ṣùgbọ́n kì í pa wá láṣẹ ká san sọláàtì padà. so eléyìí túmọ̀ sí pé ẹ ní ṣe sọláàtì lásìkò tá à ń ṣe nǹkan sùn ẹ sì ní ṣe ṣìyàm lásìkò tá à ń ṣe nǹkan sùn ṣùgbọ́n ẹ san ṣìyàm padà ẹ ní san sọláàtì padà. obìnrin tí ń ṣe nǹkan sùn ní ṣe tọ́wáf bákan ní ìtẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ kò ní ṣe tọ́wáf torí pé at-tawafu bil bayti salah ghayra annahu ubiha lakum fihi al-kalam irọ́ kíríkà lé olúwa sọláàtì mà ló náà yàtọ̀ sí pé wọ́n ṣe ọ̀rọ̀ sísọ lẹ́tọ̀ fún yín nínú rẹ̀ torí rẹ̀ obìnrin ò ní ṣe tọ́wáf nígbà tí máa ń ṣe nǹkan oṣù ìdí nìyí tí Ànábì sallallahu alaihi wasallam fi sọ fún ìyá ńlá wa Aisha radiyallahu anha nígbà tí wọ́n ń lọ sí hajj hajj ìdágbére ẹyọ kan tánàbí ṣe ń gbèsè ayé rẹ̀ Ànábì wọlé tọ̀ Aisha níbi tí Aisha wà Ànábì wá bá pé Aisha ń sunkún Ànábì sallallahu alaihi wasallam ní kí ló ṣẹlẹ̀ aisha ní nǹkan oṣù ti dé anabi lọ́lọ́run ló kọ àkọọ́lẹ̀ rẹ̀ pé yóò máa ṣẹlẹ̀ sáwọn obìnrin nínú àwọn ọmọ anabi adam alayhi salam torí rẹ̀ kulla shay if'ali ma yaf'ali al-hajj ghayra alla tatufi bil-bayt if'ali kulla ma yaf'aluhu al-hajj gbogbo ntí alálàájì ó ni kí wọn náà ṣe o alla tatufi bil-bayt yàtọ̀ sí pé wọn ní ṣe tọ́wáfù káàbà eléyìí túmọ̀ sí pé obìnrin ti ń ṣe nǹkan kò ní ṣe tọ́wáfù kò ní í ṣe tọ̀wáàfù kàábà títí tí ó fi mara ẹnìkan pé ńgbà tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé kò ní í ṣe tọ̀wáàfù sọ àtúmọ̀ sí kó lè ṣe Safa àti Marwa ni bẹ́ẹ̀ ó lè ṣe as-sa'yu bayna as-Safa wal Marwa lópin ìgbàgbọ́ tó bá ṣe pé obìnrin ti ṣe tọ̀wáàfù ṣáájú ó parí tọ̀wáàfù tàì parí tọ̀wáàfù ó débi tí ó ti sá Safa àti Marwa ló rí pé nǹkan oṣù kọ́ máa sá Safa àti Marwa rẹ̀ ńṣó kò sí ní tó burú mbẹ́ nítorí pé Safa àti Marwa laysa min sharti sihhati as-sa'yi at-tahara ìmára ò sí nínú májàmú tí ó jọ lálàáfíà. bákan náà almas'a kharij almasjid wọ́n níbi tí wọ́n ti ń sá Safa àti Marwa yẹn òde mọ́ṣáláṣí lọ́wọ́ kì í ṣe pé inú mọ́ṣáláṣí torí rẹ̀ yọ sá Safa àti Marwa rẹ̀ a sì ti mọ̀ pé lábẹ́ òfin ṣẹ̀ríyà kò lè ṣeé ṣe kọ̀tọ́ kéèyàn sá Safa àti Marwa láì jẹ́ pé ti ṣe tọ̀wáàfù ṣáájú rẹ̀ tọ̀wáàfù ó síwájú Safa àti Marwa torí ẹ̀ ló ṣe jẹ́ pé tóbìnrin bá ń ṣe nǹkan oṣù nígbà tí wọ́n dé Mẹ́kà kò lè pé màá sá sọ̀fà àti mọ́rùwà alẹ̀ nígbà tí mo bá mọ́ra tán wàá ṣe tọ̀wáf rárá o sọ̀fà àti mọ́rùwà gbọ́dọ̀ wà lẹ́yìn tọ̀wáf sọ̀fà àti mọ́rùwà gbọ́dọ̀ wà lẹ́yìn tọ̀wáf kì í dá wá ń tiẹ̀ lásán ìdí nu tó fi jẹ́ pé òní rẹ́ nìkan tí ń fi sọ̀fà àti mọ́rùwà tí ń fi ṣe náfìlà òní rẹ́ nìkan tí ń fi ṣe náfìlà yàtọ̀ sí tọ̀wáf tó ǹjẹ́ tí lóyìn bá yé wa obìnrin tí ń ṣe nǹkan oṣù àbẹ́yìí tẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ kò gbọ́dọ̀ gbé alukur'an wọn gbọ́dọ̀ gbé alukur'an wọn sì gbọ́dọ̀ jókòó nínú mọ́sálásí wọn ò gbọdọ̀ jókòó nínú mọ́sálásí gbígbé alukur'ani tí obìnrin ti ń ṣe nǹkan oṣù tí ò gbọdọ̀ gbé yẹn nítorí wípé ìgbà tí wọn lẹni tí ń ṣe jánábà náà gbọdọ̀ gbé obìnrin yìí náà gbọdọ̀ gbé torí pé wọn nu hadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ eléyìí tí àwọn olùmọ̀ tí wọn sọ pé fẹsẹ̀ rinlẹ̀ nínú wọn náà láti rí Sheikh Al-Albani wọn ní hadith yẹn wá bisanadin hasan wọn nàbí sallallahu alayhi wa sallam sọ pé la yamassu al-Qur'an illa tahir la yamassu al-Qur'an illa tahir ẹnìkan gbọ́dọ̀ fọwọ́ pa alukur'an àyàfẹ́ ń tọ́ba ma ẹnìkan gbọ́dọ̀ fọwọ́ kan alukur'an àyàfẹ́ ń tọ́ba ma tó eléyìí túmọ̀ sí pé ẹni tí ń ṣe jánábà kọ̀ ma o ẹni tí ń ṣe nǹkan oṣù kọ̀ ma o ẹni tí ẹ̀jẹ̀ bí máa ń sìn jáde lára rẹ̀ kọ̀ ma mímọ̀ ti mùsùlùmí ni o kìí ṣe mímọ̀ pé mùsùlùmí sí káfìrí o torí pé mùsùlùmí janaba ń bẹ lára rẹ̀ kò pé kọ́mọ jẹni tó ma o nínú hadith abu hurairah radiyallahu anhu ó ní mo mọ̀ ń tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam lọ lọ́jọ́ kan nígbà tó yá ni mo bá sákò lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam anabi bá fẹ́ mi kú ìgbà tó yá mo wá lọ sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam èyí ti rí lẹ́ẹ̀kan tó ń tẹ̀lé wa lọ tá a sì rí ọmọ ó ní ni janaba ń bẹ lára mi mo súré lọ wẹ̀ ni ìyìn sì fẹ́ máa tẹ̀lé ọ pẹ̀lú anabi ni subhanallah innal mu'mina la yanjus ah mi má ni fọlọ́n mùsùlùmí mọ́mìnì kìí kìí jẹ̀gbìn mọ́mìnì mùsùlùmí kìí jẹ̀gbìn so ṣùgbọ́n tí jánábà máa ń bẹ lára yẹn ìyẹn ti wà nípò kan tí ò ní fún yàn láǹfààní àti lè sàwọn kankan ìtumọ̀ àlàyé tá à ń ṣe lọ bẹ́ẹ̀ náà ni tí nǹkan oṣù bá ń bẹ lára bẹ́ẹ̀ náà ni tẹ́jẹ̀ bímọ bá ń bẹ lára bó tilẹ̀ jẹ́ pápá kan nínú àwọn olùmọ̀ àwọn òwò yìí pé tí ẹni tí ń ṣe nǹkan oṣù tó bá gbé alukur'an tó bá gbé alukur'ani lọ láì jẹ́ pé ó fi ọwọ́ rẹ̀ awọ ọwọ rẹ ó fi kan alukur'ani wọ́n ní kò sí tó burú mbẹ̀ bí káyí pé ọwọ́ ìbọ̀wọ́ sọ́wọ́ ló fi wá gbé alukur'ani ó fi nǹkan wé ọwọ́ ló fi wá gbé alukur'ani àwọn ń wò pé kò sí tó burú mbẹ̀ eléyìí jẹ́ àbá apá kan nínú àwọn olùmọ̀dá ètò kan tí wàá balẹ̀ sí ni pé wọn ò ní gbé wọn ò ní gbé nígbà tí wọ́n ń sin nǹkan oṣù yìí báyìí ó ń ṣe nǹkan oṣù àti sọ pé kò ní ṣe sọ́láàt àti sọ pé kò ní ṣe sọ́láàt bẹ́ẹ̀ nǹkan oṣù rẹ̀ wá lásìkò tí máa wá àbí kò tiẹ̀ wá lásìkò tí máa wá ó tiẹ̀ lé sí ọjọ́ tí máa wá mm, ó dín sọ́jọ́ tí máa wá tó bá sá ti rí nǹkan oṣù kò ní ṣe sọ́láàt nígbà tó bá ti mára ìgbà náà ni ó ṣe sọ́láàt lẹ́yìn ìgbà tó bá wẹ̀ lẹ́yìn ìgbà tó bá wẹ̀ a sì ti sọ pé sọ́ọ̀mù Ramadan ńlọ obìnrin ọ̀sán kò ní san sọ́láàt eléyìí jẹ́ ìkẹ́ Ọlọ́run ọba èyí rí èyí rí tó fi jẹ́ pé wọ́n lọ́ọ́ san Ramadan padà ọ̀ọ́sán adúrú gbèsè rọmọtọ́nà ti ń bẹ lórí obìnrin mi látàrí nǹkan sùn tọdún mẹ́ẹ̀ẹ́dógún gan bẹ lọ́rùn ẹlòmí níjẹ ò lẹ́wàá sàn ọjọ́ máa ń lọ ọjọ́ máa ń lọ ikú máa ń bẹ torí pé bá à ń ti ṣe ń sùn tá à ń jí yẹn inú wa ń dùn à ń súnmọ́ sáré lójoojúmọ́. almar'u yafrahu bil ayyami qada'a qada'aha wa kullu yawmin mada yudna ila al ajali. èèyàn máa dunnú pẹ̀lú àwọn ọjọ́ tó ń ti lò ṣáájú nínú ilé ayé ṣùgbọ́n gbogbo ọjọ́ tó bá ti lọ wọ́n ń sun wa mọ́sàárè ni à ń sun mọ́sàárè ni lójoojúmọ́ kọ́lọ́run dákun kó ṣàánú wa ẹja san gbèsè tí ń bẹ lọ́rùn wa ẹja san gbèsè tí ń bẹ lọ́rùn wa. ó kòbò bẹ́ẹ̀ lànà bí sọ fadayinu Allahi ahaqqu an yuqda ẹ̀san o torí pé gbèsè ọlọ́run gan-an lọ́lẹ́tọ̀ sí ju pé kẹsàn gbèsè ọlọ́run lọ́lẹ́tọ̀ sí ju pé kẹsàn ẹ̀yin ọkọ náà ẹ̀yin ọmọ nǹkan kan lọ́dọ̀ àwọn ìyàwó yín ju pé tẹ bá fẹ́ gbọ́ bùkátà lára wọn lọ máa gbọ́ bì bọ́ bì bọ́ bì náà ni ìyẹn bí wọ́n léèrè ǹjẹ́ gbèsè ọlọ́run à ń bẹ lọ́rùn rẹ àbí ó sì gbèsè ọlọ́run lọ́rùn rẹ bí so o ti san àbí o ti san kí sì ni ètò tó pa ètò tó ń ṣe láti san gbèsè ọlọ́run kí lè ètò tó ń ṣe láti san gbèsè ọlọ́run iye rọmọdán náà ti tọ́ wà lọ́rùn rẹ so o ti ń san ṣe é sírò rẹ ń san bó ṣe pé ìwà tiẹ̀ ẹ̀jọ̀ fi síjọ alhamis àti àtìní kí wọ́n máa gba tiẹ̀ náfìlà kó wọ́n máa san tiẹ̀ lọ́rùn àyàn kó fi ṣe lójú kòkòrò kó fi san tán o sì ń tó burú tóbìnrin bá jẹ́ pé ọba kó má jẹ́ pé nǹkan oṣù ó di òun lọ́nà láti gbà nígbà tá a sọ̀rọ̀ gbèsè gbèsè ti pọ̀ tẹ́lẹ̀ náà nítorí wọn bẹ̀rù kómi ọtún wá kùn kómi ọmọ bá kùn kò sí ní tó burú kó lóògùn oògùn tó ṣe pé yóò mú kí nǹkan oṣù ọmọ wà kò sí ní tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kọjá pé àwọn ẹni tó ń mọ̀ nípa oògùn àwọn physicians wọ́n ti fi hàn kó kò sáburú tó lè tẹ̀yìn oògùn yìí jáde aburú lè tẹ̀yìn rẹ̀ yọ sóbìnrin bí ká pé ń gbọ́ báyà nǹkan oṣù ọ̀wá ní wá mọ́ yọ́n bá gan àbí ká pé à ń gbọ́ bá yá nǹkan oṣù ọmọ wa ni kò ní dá mọ́ o bàbá ti sẹ́pà burú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ń lóògùn kóògùn máa ń lóògùn kóògùn fira rẹ lẹ bọ́lọ̀ ń ṣe dọ́ iye ọjọ́ tọ́lọ̀ máa ní kọ́ pàjẹ́ nu Ramadan ọ́n máa san lẹ́yìn Ramadan. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin ló ń ṣe nǹkan oṣù àmọ́ tó ṣe pé wọn ò nímọ̀ nípa rẹ̀ àlàyé rẹ̀ lẹ́ ń gbọ́ yìí o báwo ló ṣe mọ̀ pé nǹkan oṣù ti dá báwo ló ṣe mọ̀ pé nǹkan oṣù ti tán báà ti ṣe máa mọ̀ pé nǹkan oṣù tán bákan méjì ni bákan méjì ni alákọ̀ọ́kọ́ òun náà ló ní funfun kan wọ́n ń pè ní kọ́sọ̀tún bayidọ́ omi funfun bí omi ẹfun tí máa jáde nígbà tí nǹkan oṣù bá tán yóò jáde lábẹ́ obìnrin tó bá ti rómi funfun bí ẹfun tó jáde lábẹ́ rẹ̀ àmì ńlá lélẹ́yìí pé nǹkan oṣù ti tán o kọ́ ọ lọ wẹ̀ ló kú èèyàn wá rómi yìí torí kékeré ṣe dandan kó rí obìnrin mi àmọ́ rí ẹlòmíì lè má rí àmọ́ nǹkan oṣù ọ̀wá mọ́ báwo ló ṣe wá mọ̀ pé nǹkan oṣù ti tán òun náà ni kí òun náà ni àwọn olùmọ̀ ń pè ní aljufof kí abẹ́ kọ́ gbẹ fúrúfúrú báwo ló ṣe mọ̀ pábẹ́ ti gbẹ òun náà ni kó mú òwú tutù funfun nẹ́nẹ́ kó o kí kó o kí tí nǹkan oṣù gbà jáde tó o yọ jáde torí pé bó o ṣe kí bàbá rẹ náà lọ jáde ẹ̀jẹ̀ ò yí nǹkan kan ò yí padà àjẹ́ yí pé o o ti mára nìyẹn o kọ́ ọ lọ wẹ̀ ló kù eléyìí jẹ́ àmì tá a máa fi dá a máa pé nǹkan oṣù títà nínú ká rómi funfun àbí ká bí ó sì gbẹ kí nǹkan oṣù ọmọ jáde ń bẹ̀ mọ́ bó ṣe mọ̀ pé nǹkan oṣù ti tánu ẹlòmíràn mójútó eléyìí ọlọ́run ló mọ iye gbèsè sọ̀làwátì tí ń bẹ lórí obìnrin míì wàláì tó yẹ pé nǹkan oṣù ti dá láti àná òun sì tún sọ pé òun wojú rẹ̀ wojú kíni wojú kí lòun wò kó lójú rẹ̀ rí ṣé rogodo ni àbí àbí àbí fẹ́rẹ̀ǹgẹ̀dẹ̀ kọ̀ wá ní sinọ́ yọ̀wọ́ àjẹ́ pé bọ́yọ̀ ti jẹ gbèsè sọ̀láàtì méje hey bó la ṣe fẹ́ sírò rẹ̀ pọ̀ ikú mà ń bẹ̀ẹ́ ikú ikú yìí báyìí ń bẹ̀ mm-hmm. èèyàn gbọ́dọ̀ máa bẹ̀rù ó kú ó jẹ́ lọ́n gbèsè gan ẹ̀rú ń bọ̀ ká tó kó okú tó ń tẹ́lu gbèsè lọ́rùn. ìgbà míì àwọn omi kan wà tí máa ń jáde lábẹ́ obìnrin nígbà tí wọ́n bá ń ṣe nǹkan oṣù kọ́ tẹ́tí kọ́ gbọ́ dáadáa omi kan wà tó jẹ́ pé omi yìí a máa jẹ́ aláwọ̀ yeye yóò yellowish water omi yìí sì tún máa ń jáde lábẹ́ obìnrin tó jẹ́ pé àwọn olùmọ̀pẹ́ ní alkodra omi ìdọ̀tí omi tó dọ̀tí tí máa jáde lásìkò tóbìnrin ń ṣe nǹkan oṣù tí omi tó jẹ́ aláwọ̀ yíyà bómi ìdọ̀tí yìí bá jáde kí nǹkan oṣù ó tó bẹ̀rẹ̀ fóbìnrin ni ló ti ríru omi yìí àbí lẹ́yìn ìgbà tí nǹkan oṣù rẹ ti dá eléyìí ò túmọ̀ sí nǹkan oṣù ni làwọn obìnrin ṣe máa ń béèrè tí wọ́n máa ní ẹ dákun àwọn tó ń rí omi kan lẹ́yìn ìgbà tí nǹkan oṣù ti tán kò jámọ́ kankan lẹ́yìn ìgbà tí nǹkan oṣù ti dá dúpẹ́ fọlọ́ kò jámọ́ kankan bá a bá sì rí náà kí nǹkan oṣù tó bẹ̀rẹ̀ kò túmọ̀ sí nǹkan kẹ́ ẹ tábà kẹ́ ẹ máa sin lọ́n lọ ni ẹ tábà ẹ sàlọ̀ aláì máa sin lọ́n lọ tó bá jẹ́ sọ́láàt tó bá sì jẹ́ Ramadan ẹ máa gbà lọ ọkọ yín ó sì lè bá yín lò torí omi ti ń jáde ń omi aláwọ̀ yeye àbómi ìdọ̀tí ń ìgbà tí tó bá jẹ́ pé àsìkò tóbìnrin ṣe nǹkan oṣù ẹni bí ẹ̀jẹ̀ bá wá omi aláwọ̀ yẹyẹ náà tún jáde bẹ́ẹ̀jẹ̀ bá wá omi ìdọ̀tí náà tún tẹ̀lé gbogbo ẹ̀ a jẹ́ pé ìtumọ̀ rẹ̀ náà ni pé gbogbo ẹ̀ náà nǹkan oṣù ni nígbà yẹn nítorí pé àsìkò nǹkan oṣù ń jáde làwọn náà ń jáde torófin ṣẹ̀ríà sọ pé at-tabi'u la yufradu bi hukm ntí ń tẹ̀lé nǹkan kan wọn ò ní fún ìdájọ́ mi ìtọ́ yàtọ̀ ìdájọ́ ntí ń tẹ̀lé náà ni tiẹ̀ èyí tó tún túmọ̀ sí nígbà míì pé àtàbẹ̀rù tàbẹ̀. kẹlẹ́ ìbáyé wa eléyìí ni ìdájọ́ àwọn ọmọ yìí. obìnrin kan ṣe nǹkan oṣù nǹkan oṣù dé sí lẹ́yìn ìgbà tákòókò sọ̀láàtù ti wọlé sọ̀láàtù dùhùr àkókò rẹ̀ ń wọlé ní ìsìn ní nǹkan aago kan ó kù bíi ìṣẹ́jú mẹ́rìnlá àkókò dùhùr wọlé obìnrin yìí wá rí nǹkan oṣù láago kan kù sẹ́jú mẹ́wàá ta ni ọ̀sà ìmọ̀ pé àkókò sọ̀látò dọ́họ̀ ní nǹkan oṣù dé sóbìnrin yìí àbí obìnrin nǹkan oṣù rẹ̀ ó dé ṣáájú kákòókò sọ̀látò tó lọ ṣáájú kákòókò sọ̀látò tó lọ obìnrin tó ṣe kó ṣe nǹkan oṣù lẹ́yìn ìgbà kákòókò sọ̀láàtì ti wọlé àbó ṣe nǹkan oṣù ṣáájú kákòókò sọ̀láàtì tó lọ eléyìí tó ṣe nǹkan oṣù lẹ́yìn ìgbà kákòókò sọ̀láàtì ti wọlé nǹkan oṣù rẹ̀ bá sọ̀láàtì àsìkò sọláàtì ló ṣe nǹkan oṣù sí àsìkò sọláàtì ló ṣe nǹkan oṣù sí obìnrin yìí báyìí lẹ́yìn ìgbà tí ọba ṣe mára yọ san sọláàtì yẹn padà torí pé àkókò sọláàtì ti wọlé kó tó rí nǹkan oṣù ìyẹn ni pé ó ti rọ̀ lọ́rùn kó ṣe sọláàtì yẹn kó tó di pé nǹkan oṣù dé mo rò pé n kíyèsí obìnrin tí ó wá jẹ́ pé nǹkan oṣù tiẹ̀ dá ṣáájú kákòókò sọláàtì ó tó jáde òun náà san sọláàtì yẹn padà àsìkò sọláàtì ò tí ì lọ ní nǹkan oṣù dá yóò san sọláàtì padà torí ẹ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin ti ń ṣe ẹ̀jẹ̀ ìbímọ o lásìkò tóbìnrin ṣe nǹkan oṣù lọ́wọ́ kò sí ní tó burú o fún ọkọ ọkọ obìnrin ti ń ṣe nǹkan oṣù yìí kó dì ìyàwó rẹ̀ kò burú kọ́ lọ́mà àmọ́ o nígbà tóbìnrin bá jẹ́ pé ó ti lọ́ nǹkan mọ́dì yóò lọ́ nǹkan mọ́dì rẹ̀ láàárín ìdodo rẹ̀ sórúnkún rẹ̀ yóò lọ́ nǹkan mọ́ bẹ́ẹ̀ lọ́kọ rẹ̀ ó sì dì تقول حديث ميمونة رضي الله عنها أم المؤمنين وإن كان رسول الله صلى الله عليه وسلم يباشر نساءه فوق الإزار وهن حيض متفق عليه ولا النبي صلى الله عليه وآله وسلم ó máa ń dì máwọn ìyàwó rẹ̀ ní ìgbà tí wọ́n sàn nǹkan má di o lásìkò tí wọ́n jẹ́ ẹni tí ń ṣe nǹkan oṣù alimami Bukhari àti Muslim ló gbà wá eléyìí tó túmọ̀ sí pé àní ti torí pé obìnrin ń ṣe nǹkan oṣù ká wá palétì ká má wálé má torí pé ìwọ ti ń wò pé tí obìnrin ọba ti wà nípò tó fi lè máa bá lò kò sáǹfààní nínú kọ́ ọ máa sùn tí tóbìnrin ọba ti wà nípò pò lè bá lò kò sáǹfààní nínú kọ́ ọ máa bá gbélé nígbà tí èsè yahudi eléyìí jẹ́ ìṣesí àwọn yahudi tóbìnrin ọba ti ń sin nǹkan sùn wọ́n sàkóńdè fún wọn wọn ò sì ní bá wọn jẹun wọn ò ní bá wọn mu bóbìnrin bá fọkàn abọ́ gan lásán wọn rí pé abọ́ ti dọ̀tí àfi káwọn ọ̀fọ̀ nù. torí délé wàá máa báyàwó rẹ gbélé ó sì máa dì máa òun náà máa dì mọ́ so eléyìí túmọ̀ sí pé obìnrin náà gangan fúnra ara rẹ̀ yóò jẹ́ni tó mójútó ìmára kò ní máa sọ̀bùn kò ní tó ṣe pé yóò ti torí pé òun ṣe nǹkan oṣù ọkọ mọ́ á gbóòrùn kóòrùn lára rẹ̀ eléyìí tí mú kọ́kọ́ kórìíra wọn nígbà tí nǹkan oṣù bá dá ìjọ tọ́ wípé kéèyàn kọ́ báyàwó rẹ̀ lóbi lásìkò tí ń ṣe nǹkan oṣù àbí bí haram ni o haram ni kẹ́ báyàwó yín ní abere rẹ̀ nígbà tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ nítorí àyà tá ti kà síwájú yẹn nínú Suratul Baqara àyà èkejìlélógún lẹ́yìn tọgọ́rùn méjì ọlọ́run ọba ẹlẹ́dàá ni wa yas'alunaka 'anil mahyid qul huwa adhan fa'tazilu an-nisaa fil mahyid wa la taqrabuhunna hatta yatahharna fa idha tatahharna fa'tuhunna min haythu amarakumullah inna الله يحب التوابين ويحب المتطهرين. mutatahirin ọlọ́ni wọn máa bí ọ léèrè nípa àwọn obìnrin tí ń ṣe nǹkan oṣù sọ pé àìdáni o kẹ́ ẹ máa bá àwọn obìnrin lò nígbà tí wọ́n ń ṣe nǹkan oṣù torí náà ẹ jìnnà sáwọn obìnrin yín ní bíbá lò nígbà tí wọ́n máa ń ṣe nǹkan oṣù wọ́n máa bí ọ léèrè nípa nǹkan oṣù sọ pé ìnira àìdáni o kọjá pé ẹ máa bá obìnrin lò nígbà tí ń ṣe nǹkan oṣù ẹ jìnnà síbi ẹ jìnnà sáwọn obìnrin yín ní bíbá lò nígbà tó ń ṣe nǹkan oṣù ẹ ò gbọ́dọ̀ bá wọn lò títí tẹ́jẹ̀ nǹkan oṣù ó fi dá ní ìgbà tí àwọn obìnrin yín tí nǹkan oṣù bá dá fún wọn tí wọ́n sì wẹ̀ fatuhunna min haythu amarakumullah ẹ wá máa bá wọn lò ní ìsìn gbàbí tọ́lọ́run bá fi pa láṣẹ pé kẹ́ bá wọn lò innallaha yuhibbu at-tawwabina wa yuhibbu al-mutatahhirin dájú ọlọ́run bá nífẹ̀ẹ́ sí àwọn ẹni tí máa túbá ó sì nífẹ̀ẹ́ sí àwọn ẹni tí máa ṣèmára torí náà kọ̀tọ́kọ bá ìyàwó rẹ lò ní abẹ́ rẹ̀ títí tí ẹ̀jẹ̀ nǹkan oṣù rẹ̀ ó fi dá àti ṣáájú kó tó di pọ́wẹ́ ò gbọ́dọ̀ bá lò. téèyàn bá wá bá ìyàwó rẹ lò ní abẹ́ rẹ̀ lẹ́yìn ìgbà tí nǹkan oṣù rẹ̀ ti dá ṣáájú kó tó di pọ́wẹ́ ìyẹn sẹ́lọ̀ torí àwọn májẹ̀mú tọ́lọ́run lẹ́ni tó ṣe pé ọmọ àmà sí bẹ́ẹ̀ ó sì mà pọ́lọ̀ ṣe léwọ̀ pé kéèyàn bá obìnrin lò nígbà tí ń ṣe nǹkan oṣù èèyàn ọ̀ràn yẹn ló sì jẹ́ lórí rẹ̀ kó túbá yóò tún wá san ìtaràn obìnrin náà ṣẹlọ̀ ọ̀ràn yẹn lọ́jọ́ lórí tiẹ̀ náà kó túbá òun náà ó sì san ìtaràn ìtaràn wo ni o dinar dinar tó bá jẹ́ pé àsìkò tó bẹ̀rẹ̀ nǹkan lọ́ba lò yóò san dínàrù kan dínàrù kan kì í máa sowó tó kéré dínàrù kan ẹ bá ní béèrè lọ́dọ̀ àwọn alágbẹ̀dẹ kìlógíráàmù mẹ́ta àbọ̀ gold iye tó bá jẹ́ oní dínàrù kan sọ wọn kó o ti dáràn pọ̀ abẹ́rẹ́ ọ̀rọ̀ ni bọ́ọ̀ bá gbọ́ iye tó jẹ́ bọ́ọ̀ bá gbọ́ iye tó jẹ́ rírọ́ labẹ́rẹ́ ọ̀rọ̀ rírọ́ labẹ́rẹ́ ọ̀rọ̀ nítorí pé dínàrù ẹyọ kan ní ìsinyìí báyìí dínàrù ẹyọ kan náà ni ká sọ pé seven hundred and thirty thousand divided by 20. 730,000 naira divided by 20. Ini dinar kan jẹ́nìsì. Sọ ma pé wọn náà hehehe ọmọ kò dára nǹkan bíi ó ń súnmọ́ roughly eh, eh, nǹkan bíi thirty thirty lẹ́yìn thirty five thousand ni lẹ́yìn thirty five thousand naira ni. Sọ ma pé tiẹ̀ bọ̀ tiẹ̀ bọ̀ láì lé ọ láì lé ọ ọbọ̀ torí ẹ̀ èèyàn san dinar kan ìwọ ìyàwó náà ń kọ́ ẹ gbà fún mi ẹ̀bẹ̀ yìí lẹ́ẹ̀ gbà fún tìyín náà bá yín tìyín náà bá yín gbàtẹ́ ìbẹ̀rẹ̀ nǹkan oṣù sí lẹ́ẹ̀ gbà ní ń bá yín lò tìyín náà bá yín. tọ́ba wá dé pé àsìkò tí nǹkan oṣù dání kó tó di pé ìyàwó yìí wẹ̀ ńlọ́ọ̀bá lò ẹ̀sán ní sùdínà ìdajì dínà ìdajì dínà sẹ́wọ̀n kéèyàn náà kéré nǹkan bí seventeen thousand something tọ́. So, níta ẹ̀ máa ń ṣe náà ló kó báyìí o. abdullahi ibn abbas radiyallahu anhuma ọgbà ìgbà ọ̀rọ̀ alátọ́dọ̀ anábà muhammad sallallahu alayhi wa sallam nípa ẹni tó bá yàwó rẹ̀ lò nígbà tí yàwó ń sin nǹkan oṣù anábì ni yatasaddaqu bi dinarin aw bi nisfi dinar yóò fi dinar kan ṣe sàrà àbídàjì dinar àbídàjì dinar yẹn àlàyé rẹ̀ náà ni pé tó bá pé ìbẹ̀rẹ̀ nǹkan oṣù ni dinar kan tó bá jẹ́ pé níparí nǹkan oṣù ni ìdajì dinar abu dawud àti nasa'i àwọn ni wọ́n gbé àdìtì jáde o àdúpẹ́ fọlọ́ àdìsí ìfẹsẹ̀rinlẹ̀ àdìsí ìfẹsẹ̀rinlẹ̀ nínú àwọn ẹni tó sọ pé fẹsẹ̀rinlẹ̀ láti rí Sheikh Al-Albani rahimahullahu ta'ala aláàgbọ́dọ̀ bóbìnrin tí ń sin nǹkan sùlù lábẹ́rẹ́ àgbọ́dọ̀ balù lábẹ́rẹ́ bákan náà o gbọ́dọ̀ kọ̀yàwó rẹ̀ sílẹ̀ nígbà tí ń sin nǹkan sùn torí tó o bá kọ̀ sílẹ̀ nígbà tí ń sin nǹkan sùn eléyìí là ń pè ní talaqun bid'i kíkọ̀ obìnrin sílẹ̀ tó tako ìlànà Ànábì sallallahu alayhi wa sallam àtàṣe obìnrin tí ń ṣe nǹkan oṣù ò gbọ́dọ̀ ṣe sọlẹt obìnrin tí ń ṣe nǹkan oṣù ò gbọ́dọ̀ gba rọmọdán obìnrin tí ń ṣe nǹkan oṣù ò gbọ́dọ̀ fọ kò gbọ́dọ̀ fọ kàn alukur'an obìnrin tí ń ṣe nǹkan oṣù ò gbọ́dọ̀ ṣe tọwáf obìnrin tí ń ṣe nǹkan oṣù ò gbọ́dọ̀ jókòó sínú mọ́ṣáláṣí tọwọ anídánilẹ́kọ̀ọ́ wọn fẹẹ ṣe. alihamudulilayi rabil alamin adúpẹ́ fún Ọlọ́run ọba ọlọ́ba kí bá san àwọn olùwà ní ẹ̀sùn lórí ọ̀rọ̀ náà láti ń gbọ̀n ọ̀rọ̀ olóye bíi kọ́lọ́njọ́ sí wa láǹfààní láyà sí lọ́la àdìkí àmọ́ wàá wá fẹ́ béèrè pé ẹni tí bá ń ṣe haid tó jẹ́ pé táìmù tó fẹ́ bẹ̀rẹ̀ sí yẹ ó ti sàlùwàlá pé òun fẹ́ lọ ìsọ̀lá àti lápèjú wá bí sọ̀lá tó dùr àbí sọ̀lá tó lè jó wọn insha Allah so ìgbà tó wá di pé fẹ́ lọ sí gangan ní ẹ̀jẹ̀ nǹkan oṣù wá dé ṣé nígbà tí nǹkan oṣù bá lọ tán ṣé sọ̀lá tó jùmọ̀ ni yóò san padà ní àbí dùr àbí yóò ṣe bẹ̀rẹ̀ ní. sọ̀lá tó dùr ni wọ́n san padà torí pé jùmọ̀ gan-an kì í sọ̀ràn yàn lórí obìnrin àmọ́ tó bá lọ sí jùmọ̀ ó ti tó náà alhamdulilayi rabbil alamin ọ̀rọ̀ náà ni a ti gbọ́ yẹn ibà ni a dúró sí nítorí àsìkò wa wọ́n ti mẹ́nu bàá lọ́lọ́kan jọ̀kan kọ́lọ́ jẹ́ oṣù aláǹfààní ẹja pàdé àwọn olùmọ̀ àdédé àsìkò yìí ní ọ̀la wasalaamualeykum wa rahmatulahi